máa rún ẹni àbí wọ́n yẹ kó máa rún mi. ọmọ yín hùwà tí ò dáa ẹ dẹ̀ ń wò that's bad attitude. ẹ ti gbọ́ ẹjọ́ ọ̀tún ẹ ti gbọ́ tòsí ẹ ti ń dájọ́ ẹ ti ń gbèjà ọmọ yín. will you keep quiet. sórí bó ṣe sùn yẹn rọra sùn bẹ́ẹ̀ èmi àwa gbọ́ sókè màá máa ṣe gbogbo iṣẹ́ yẹn kò ní ìdí kí wọ́n ṣiṣẹ́ rárá di ó nídìí tí wọn kàn ní ìlọ́wọ́ ẹ̀ ni pé mo fẹ́ kó máa dún. àwọn ọkùnrin yìí máa máa treat wa anyhow wọ́n á fi wá lẹ̀lẹ́ wọ́n á lọ enjoy ara wọn pẹ̀lú ọmọ tí ò tó wa. wọ́n ní pé kò sí ọkùnrin náà tí ò ní obìnrin tó ń tẹ́ lọ́rùn èmi tí mo jẹ́ ìyàwó Gbénró bó ṣe wà ikùn tẹ́ mi lọ́rùn ẹ̀ sọ mo ní tẹ̀ ń bá fẹ́ fẹ́ yàwó ìṣọkùnrin ni ìṣobìnrin kó máa wọlé ibi tó ti fẹ́ fẹ́ yàwó. kílódé ẹ gbogbo ẹkẹ tó fẹ́ i travel at ó ń wọrí ẹ láti mo ti travel out mo ti lẹsùn ọṣọ èdè pariwo amẹ́ríkà amẹ́ríkà amẹ́ríkà látàrọ̀ ẹ lọ sí amẹ́ríkà oṣù méjì wọ́n dìpọ́t yín after that kí ló wá ṣẹlẹ̀. ìjókè. oṣù méjì. inú ilé àná ni o ti gbé bàbá ẹ lulẹ̀ mo lulẹ̀ lẹ́ẹ̀kejì nígbà tó ń sọ pé mi ò tuntun mọ̀ lọ́wọ́ amẹ́ríkà ó ní kí tọ́kì. ṣé abólúfẹ́ bá mi máa fọ̀ ni àbí aṣọ àbí o fẹ́ bá mi máa gbálẹ̀ èwo gan ló fẹ́ bá mi mú ṣe nínú iṣẹ́ ilé yìí gangan. is this a prank? adẹ̀wítọ́ wàá tọrọ owó lọ́wọ́ àfún ẹ lọ́wọ́ Mr. Ebina. mi ò fún yín lọ́mọ. bẹ́ẹ̀ ó tọwọ́ fún mi lọ́mọ kọ́ ní kò ta ọmọ jẹun ni. ìgbà tó má rì tán títí dèní mi ò fi yàrá ẹ̀ rent gbùmọ̀ ẹ̀ ṣe wà nílé o. kàkà kó máa ṣerú nílé ọkọ kan kó padà wàá sọ́dọ̀ mi kó mi ò sínú lórí burúkú bàbá tó ń kọ̀ǹtẹ́mù lémusù.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 three, three days. days. ó ti tó bí ọjọ́ mẹ́ta tí ẹ ti fọwọ́ kàn mí in fact ó ti tó bí eight months báyìí. òun ṣe mathematics ọjọ́ tó ń bẹ̀sùn àtọjọ́ tí wọ́n bẹ̀sùn ṣáṣẹ́wó ni ẹni. lè dànù ó. àní kò lè dànù ó ènìyàn ibi o mo ní kò lè wọn dànù gidi gan lé wọn dànù ó àní kò lè wọn dànù tẹfẹtẹfẹ o ènìyàn ibi ni wọn. lájà ń bẹ́ kù ṣe o. lèmọ̀ dànù o lèmọ̀ dànù o kò lè dànù o ènìyàn ibi o. mo ní kò lè mọ̀ dànù gidi gan lèmọ̀ dànù o àní kò lè dànù o ènìyàn ibi o mo ní kò lè wọn dànù gidi gan lé wọn dànù o a ní kò lè wọn dànù tẹfẹtẹfẹ o ènìyàn ibi ni wọn lé wọn dànù o a ní kò lè dànù o ènìyàn ibi o. Money go kò lé wọn dànù gidi gan wó. ṣe devil and he shall flee. your phone. ta ni I don't know. You know I don't check your phone. Mommy. Oh. Màá pè tó buy. Oh, really? Thank you. Okay, let me tell you something. What is that? Do you know that you're the best thing that has ever happened to me? Really? Yes. Well, can I tell you something? Yeah, I'm listening. You are the most handsome and intelligent man that I've ever met. Ah. <laughs> Oh, <laughs> I'm blushing. Kilode. right now I am blushing ah. Oyinkansola Adeyinka Ayinke Posh Annabel. ṣé Posh ti lórúkọ mi. Posh lórúkọ ẹ orúkọ tó bá wu ọkọ èèyàn ló lè sọ lẹ́yìn òdì. I know. Yes. Thank you babe. Mm, I appreciate you. You are welcome. ṣe bọ̀bọ̀ yìí wọ́n máa kó bá kẹ́ ẹ́. báwo ni. kí ló dé farabalẹ̀. kí ló ṣẹlẹ̀. ti bẹ̀rẹ̀ o ibo ló wà ok ok ok má wọrí màá wá sọ́dọ̀ ẹ̀ ń sìn wá sọ́dọ̀ ah all right all right ń Yeah. ẹ eh, yes yes Okay. fi o kí ló tó fi ń nà ìyàwó ẹ tí o dẹ̀ mọ̀ wípé àwọn obìnrin ohun ẹlẹgẹ́ ni wá ah kò dáa o why will you be beating her look at her a beautiful woman for that matter èmi ò lè gbarú ẹ mi ò lè jẹ́ kọkùnrin kan wá fi ọwọ́ òsì ẹ̀ kó wá fi kàn mí mi ò lè gbà what you are doing is not good kò dáa ohun tí ò dáa ò dẹ̀ dáa inú mi ò dùn sí o i am not happy at all i am not happy with you. ẹ eh, sọ pé orí mi ò pé ẹ eh, kí ni mo sọ pé orí mi ò pé náà sọ pé wèrè ni mí màá kọ́ ṣe déjà màá wọlé màá bẹ̀rẹ̀ sí máa fún nígbà rùn ṣé kò yẹ kí wọn lanu kó béèrè lọ́wọ́ pé kí ló ń ṣe fún mi. bẹ́ẹ̀t wá bẹ́ẹ̀t kí ni dákẹ́ mi fẹ́ gbọ́ kankan lórí ohun tí sọkọ tó wà nú ẹ̀ náà nǹkan tó wà nú ẹ̀ ló ti sọ jáde yẹn ṣé kò yẹ kí wọn béèrè lọ́wọ́ pé kí ló ṣe fún mi tí mo ṣe máa dédé máa nà ọ́ ni ẹ́ eh? she's not only stubborn she's arrogant she's rude she's nasty gbogbo kan tó dá lọ́wọ́ obìnrin ló wà lọ́wọ́ ẹ̀ kí ni nǹkan tí mo ṣe fún ẹ ọkọ ń pariwo ni kí ni mo ṣe. sọtọ èmi pariwo ó pariwo kí mo ṣe fún ẹ. sọlá ẹ̀kọ́ sí pé mo pariwo ó pariwo. sọ ma ma ma ma ma fọ kí ni wọn lórí àbí kò fi ṣe ẹni tí wọn kọ ẹ lé ni. wọn má lọ mi sílẹ̀ má lọ mi sílẹ̀ má lọ mi sílẹ̀. má lọ má má kó pàṣẹ fún ẹ jẹ má jọ ẹjọ kí ló ṣe. jane èmi pariwo. nǹkan tó máa ṣẹlẹ̀ nísìnyí ni pé màá fẹ́ kó máa lọ sílé I will call you and I will come and see you. Thank you. I will talk to him tó bá jẹ́ kó máa kó sí kókó kókó kó sí kókó náà kó bí ẹlẹ́sẹ̀ ò sí idiot. lọ wọ́n bá kí n délé yẹn báyìí o bá kí n délé yẹn báyìí. guy you need to calm down. sọ́bìnrin lélẹ̀. Theo a lè máa bára wa rìn ká má bára wa sòótọ́ ọ̀rọ̀ o need àti calm down pẹ̀lú Jane mo ń jáde lọ ló pè mí mo sọ pé mò ń bọ̀ wá bá ń lé ó wá sọ pé òun ò lè dúró ń lé ti fi nínà báyé òun jẹ. wàhálà máa ń lu pa tó bá gbọ́dọ̀ máa ti lu pa. o ní ìdá ti calm down. wò ó jẹ́ kí sọ fún ọ̀rẹ́ mi kò tí ì sí ọkùnrin tó lè bá mi dánrú ẹ̀ wò tí ọkùnrin òṣì kan bá bá mi dánrú ẹ̀ wò máa fìgò fọ́ orí ẹ̀ ni máa mẹ́sọ̀ pé mo bá yẹ̀ jẹ́. ẹni wọn kọ ọhún ṣùgbọ́n òun nìyẹn àdánù òfò anyway all i just want to know is o ní ní sùúrù pẹ̀lú jẹ́wò. good afternoon. good sorry who are you. who am I. You want me on bọ̀ láti ta so wọ́n ló yẹ kí n bí ń pé ta ilé Yeah. Hello, baby. I'm baby. How are you? I'm fine. Yeah. Olabi. Yeah. What's going on here? Who this, is she? This is Rachel, my girlfriend. Just like you are my girlfriend, Rachel is my girlfriend. Your girlfriend? Yeah. Olabi, are, are you okay? Yeah. Oyinkansola, my Porsche, will you do me the honor to marry me and be my wife? Yes. Wow. Congratulations, ma. Thank you. Congratulations. Thank you. I'm not his girlfriend. It's part of the surprise. Okay. Can I go now? Thank you very much for Congratulations. coming. Thank you. Thank you, thank you. <laughs> You're not his girlfriend. Not at all. Okay. Alright, bye. Bye-bye. We gon' be together. We gon' be together forever. I'll be in. ẹ mi bọ́kọ mi sọ̀rọ̀ ẹ bá mi ba sọ̀rọ̀ kó tẹ̀ ṣí ṣọ́ọ̀bù fún mi ẹ́ àtijọ́ ọjọ́ yìí ni mo ti ń bẹ̀ ni mo ti ń bẹ̀ ni mo ti ń rè pé kó tẹ̀ lè ṣí ṣọ́ọ̀bù yìí mi kémi náà lè máa rí ibi lọ gbogbo àwọn ọ̀rẹ́ mi ló ní nǹkan tó ń ṣe. òun náà nìkan ni máa rí bá sọ pé bóyá tí n bá fẹ́ jáde ọ̀dọ̀ ẹnìkan ni mò ń lọ yàtọ̀ mi ò kí ń lọ sẹ́niwẹ̀ mi ò níṣẹ́ mi ò ní anything tí n bá fẹ́ ra anything mo fẹ́ ra pound mo fẹ́ ra bra ni even ìṣáná gan ó dìgbà tí tó bá fún mi lówó kí n tó rí kí ló ṣẹlẹ̀. gbọ́ wọn ní ká bá ẹ sọ̀rọ̀ ẹ̀bẹ̀ mi náà bóun sọ̀rọ̀ òun náà lóyún tó bá lóyún a máa má rì tá a bá má rì máa ṣọ́ọ̀bù fún tí bá rí tó ṣọ́ọ̀bù fún sí ẹ báwo lè fẹ́ràn ètèmí fún àtèmí kan fún àmì. ìyá mi ọ̀rọ̀ ti gbọ́ yẹn o lóòótọ́ ṣé wọn náà gbára dúró ni òun gbára sá àwọn máa ṣe kankan tó ṣèkejì náà ó fẹ́ ṣí ṣọ́ọ̀bù wàá má rì náà ẹ ọ̀rẹ́ wa ní òun fẹ́ kó tẹ̀ lóyún èwo ló sá fún ọ̀gbẹ́ni wa tó jókòó yìí ṣó fẹ́ gbọ́ ó ti propose sí oyin kan. yes. wow bẹbẹ ti bẹ̀rẹ̀ nìyẹn. maybe in the next one month gan a máa mú engagement date. àwa ń ṣe picnic báyìí pàdé ìdílé kan kó kan wọlé ká mú kan sí ẹ lọ́rùn. ìyẹn là ń bá ẹ sọ. ẹ ó yá ó yá. èyí tó wà ń lẹ́yìn ẹ̀ inú ẹ̀ wà ẹ̀ wà bọ̀dọ̀ kò ṣàgà. òun ni òun ni. ẹ̀mí ìtúnọkọ̀ èyí tó ládàá nǹkan tẹ̀ ń tó lè mímọ́. èmi kò náà. báwo ni yeah everybody wà báwo ni family ńkọ́ àti share. ẹ̀ ẹ̀yin ti Canada. ha mo ti sọ fún. mo ti sọ fún ẹ náà ò ní ìdá tí máa sọ gbogbo yẹn ṣáà sọ fún mi ọjọ́ tó ń bọ̀ time to máa dé airport then i will pick you up Ile ni ilé ẹ̀ náà. okay all right. Ah, ok lọ fàṣẹ lọ fàṣẹ lọ fàṣẹ bẹ́ẹ̀ ti ń rí ẹ̀yin ara Canada. ok à á later all right bye ṣe. wọlé báwo. Ah. bọ́ kí ló dé tó mú wa sí rí àìná why tó ṣe ni pé ká pàdé lọ́fíìsì or on the alternative kó dẹ̀ ní ok pàdé mi lọ́dọ̀ yín Kọ́sọ́lá ọ̀rẹ́ ẹ̀ why this place. ó labi. yẹ. mo mọ̀ mọ̀ ni kò wá síbi yìí ni tí o bá fẹ́ kú bájá ṣe ń kú tòun tó gúrú ẹ̀ fi oyin Kọ́sọ́lá sílẹ̀ ṣùgbọ́n. dúró náà dúró náà oyin Kọ́sọ́lá wo ló ń sọ náà ṣé oyin Kọ́sọ́lá tèmi. bí mi lẹ́ẹ̀kan sí i àní kò bí mi lẹ́ẹ̀kan sí i èmi àtọyín kọ́sọ́ láti ń fẹ́ra wọjọ́ tipẹ́ o and no one can intrude that not even you ẹ eh? atẹ́gùn òkùn dúró rojọ́ o good day. wọlé wọlé kí ló ń ṣe bàbá yìí náà ó ga o. ni bébí ẹ ṣé òun ṣe eré ṣé òun ṣunú ni kí ló dé ganan audacity wo lo ní tọlọsọfíà ṣé pé àjùjọ ń fẹ́ra are you mad or something ṣé mo fẹ́ rí ni nǹkan dààmú orí ẹ ni. but I love you. will you shut up love me bíi ti báwo let me tell you I don't love you never have and never will let this be the first and last time you ever say such ṣọgbọ́n mi. oyin. àbọ̀ ìṣunú ni ṣọ́yà wẹ̀rẹ̀ ni orí ẹ̀ òkè òpònú rádaràda. oyin. dànù o àní kò lè dànù o ènìyàn ibi o mo ní kò lè mọ dànù gidi gan lẹ́wọ̀n dànù o àní kò lè wọ́n dànù tẹfẹ́tẹfẹ́ o ènìyàn ibi ni wọ́n. close my door. Tèmi, kí ló ń wá lé mi? Ṣé mi ti sọ fún ẹ pé kó má wá mi mọ́? And besides, what time tó ń wá mi? What if tífẹ̀ àǹsí mi bá wà lé kilo ló fẹ́ kí n sọ fún? Owólabí, calm down. Tóyẹ̀ ni mo ṣe ní kí n wá bẹ̀ mú nǹkan tí mo ti ṣe fún ẹ pé kó má bínú sí mi, kó dáríjì mi. Wo irú òtún níṣọ ọmọ lọ́wọ́ mi mọ́, I swear. Kí calm down pẹ̀lú gbogbo nǹkan tí mo ṣe fún ẹ mo gbalé fún ẹ o tún gbọ́kùnrin wálé ẹ má bínú ẹ wò mo ti bá a sọ̀rọ̀ òun náà ní ṣerú ẹ̀ mọ́ àbí ẹjọ́ ń tọrọ lọ ẹ má bínú. kí n má bínú. ẹ̀kínní ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin gbọ́dọ̀ ẹ̀yin méjèèjì ẹ̀ kí n bára yín sọ̀rọ̀ rárá bí ẹ̀ lójú tì. I'm sorry I'm sorry. sorry. I'm sorry for everything. ẹ má bínú wo Michelle ojú ẹ ni mo tì bọ̀ tẹ́ ẹ bá fẹ́ rí ìbínú mi ẹ jáde. Uh-uh, my sunshine don't do this to me. Please get out. So, baby, you know I love you now. We Lo not do it again. Get out, my friend. Ah, baby, baby. Aṣẹ́wó. Resist the devil and he shall flee. Níbo ni máa wà báyìí? hello. Ah. ah. Ah, what's up. wọlé wọlé. báwo ni. àkèrè ah, wo lọ́sàn-án. ẹ mo bísí díẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni ah, ọlọ́bẹ̀ ló lọ́kọ́ ṣọkọ yọkọ tọ. báwo wà ni. i'm good mo okay. ọmọ you look good. wow. mo ṣe rí yìí ó ṣe. ọkọ ń kọ. àdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́ fọlọ́ ṣé kí n fún ẹ nǹkan tó máa mú. Eh, why not. okay. Yeah. má jẹ́ kó pọ̀ o. thank you. ṣé wà. ẹ mú ọkẹ. sọ kí ló fẹ́ jẹ mm. nǹkan tí mo sábì. Mm. kí ni mo ṣe. ẹ̀bà mo fẹ́ tẹ̀. ok máa jẹ díẹ̀ máa jẹ díẹ̀ ọwọ́ oh, fine. Ah. Adúlọ́ṣẹ́. Kò yé mi. O sùn mọ́jú ni mo sùn kò yé mi. Eh. Pẹ̀lẹ́. Ah, how are you feeling? Should we turn for No, no, no. látijọ́ tó ti lóun lọ́ọ̀bù ẹ̀ ipò ńlá ìkẹ́ mo ti ní pé kó sá fún bọ̀bọ̀ ẹ̀. ẹ́ mi mọ bó máa dé stage mi. ṣé o ti àti sọ fún owó lábẹ́? wọ́n ti sọ fún un. kí ló dé tó ṣe sọ fún owó lábẹ́? I can't lie to him. I can't keep any secret. I have to tell him. wọ́n ti sọ fún un. What are we going to do now? don't even know. Wọlé. Okay, ó ti ṣẹlẹ̀, ó ti ṣẹlẹ̀. Kò sí nǹkan tó máa ṣe In i. Nǹkan tó máa ṣe ni wípé kó lọ sí hospital kó lọ bẹ́ẹ̀ flush gbogbo nǹkan tó wà ń bẹ́ pátápátá. Má bànújẹ́ náà o. Hmm? Don't worry, you'll be fine. Ó ṣe gan. Bọ̀tọ́gbọ́n labí tó wá sọ fún mi. I'll call you. No problem. Hmm? Check me. Be fine, okay? I'll be fine. I'll be fine. All right. Shake. All right. All right. I'm Maria. Bye bye. I'll call you. madam Only ní láti kí congratulations. Tori, you are four weeks gone already. Yeah. I don't understand. You're four weeks pregnant, mom. Four weeks pregnant? Yes. How? Báwo ló ṣe ṣẹlẹ̀? Báwo ló ṣe ṣẹlẹ̀ kẹ́? Ẹ kéré jù láti lóyún náà, so reporting got tó mú wá náà nìyẹn. Dókítà kò lè yẹ Madam, your report states you're four weeks pregnant. So let me congratulate you again. Next thing to your gashiba, buy nika komo that she might be at Nanta. That would be the next option. So that my mom, next step, let's take care in Shabo. Doctor, kule yeni. Ma'am, mo a patient to kù fair attention Shabo. So, màá get back sí ní ìta Shebo. Ṣáyé mi ò tí bàjẹ́ mi ò ní bímọ táyé ẹ̀ bàjẹ́. oyin tí ẹ ò bàjẹ́ kò dẹ̀ ní bàjẹ́ lágbára ọlọ́run nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ a dẹ̀ ti fojú ara wa rí nǹkan tí a máa ṣe sí òun gangan ní kárò babe o máa ṣẹ́yìn yẹn ni o. Ah, ah, bẹ́ẹ̀ ni mọ́mì ẹ mọ̀ pé nǹkan tó ti ní lójújú lè lọ lélẹ̀. kò ṣe kí ni. <laughs> kò ṣe oyún ń pààyàn ọ̀ràn tèmi àbí kò mọ̀ pé tó bá ṣe ó ti pa ìlú ó rẹ̀ dúró ẹ̀mí tiẹ̀ tí ó wá rọ́mọ tó ń wò yìí kí dókítà ẹ̀ tó kúrò nàìjíríà lọ sí amẹ́ríkà òun ló ti sọ fún wípé kò gbọ́dọ̀ ṣe oyún bẹ́ẹ̀ tiẹ̀ ò gbé bẹ́ẹ̀ tiẹ̀ bá tiẹ̀ gbé ńkọ́ kò ṣẹ́yìn lókàn sórí bíbẹ́ lògùn orí fífọ́ ni wọ́n ń pààyàn ọ̀ràn tèmi ṣé wọ́n mọ̀ pé ní tó ṣẹ́yìn ó pààyàn ni àti ìpẹ́ mi tààrà àti ẹ̀gbọ̀ngàn ìbọn rẹ̀ lẹ pera yín mi dẹ̀ láìkẹ́ o mi ìwà abẹ́ mi ti fi ẹ́ sí o. àmọ́ wọlé àbíkí ló ń pè olórí burúkú ni wọlé o kò dé ní dá fún mi tó bá wà ọlọ́run máa bá tiẹ̀ jẹ́ ni wọ́n mi ẹ jẹ́ kí n ṣépè fún bọ̀bọ̀ yìí ó nídìí èpè nínú ayé ẹ̀. wo ẹ má ṣe pè fún má ṣe pè fún mọ́ ẹ máa fi wọ́n ṣe èpè mọ́ àdá bí àdá nígbà tí wọ́n ṣe pé ọ̀ sórí téèyàn bá ń fún èpè tó bá ń ṣàdúrà fún èpè ló máa máa mọ̀ tó bá dẹ̀ fún àdúrà tó bá ń ṣépè fún àdúrà ló máa mọ̀ ó ti fi rẹ̀ ṣe pé aríta ń gbó lòun wọn ní ṣoríire ó lòun òríire ó ti fi rẹ̀ ṣe pé ẹ fòun pẹ̀lú tiẹ̀. báwo mo ṣe fẹ́ sọ fún wọn làbí ẹnu wo ni mo fẹ́ fi sọ fún. ìwé jẹ́ sọ fún un àrírú eléyìí a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ pé kó sọ fún kó ṣe àlàyé fún. báyẹ̀ ló ń wò ṣe mọ́ ajẹ́pẹ́tò oníkálukú máa lọ́ lọ ẹ̀ ọlọ́run ò kọ́ yín pọ̀ nìyẹn ṣùgbọ́n ọkọ mi mi ò fẹ́ rònú fún ẹ jọ o òdìgbọ́. ẹni lójúlójú ń tì ah, báwo mo ṣe fẹ́ ṣe é. oyin fọkàn balẹ̀ everything máa wà òkè ṣùgbọ́n. wo tó wá rí ṣíṣe tó ń ro yẹn gbogbo ṣíṣe báyìí lọ́wọ́ ọlọ́run ló wà ṣé bẹ́ẹ̀ mi wà fún ọlọ́run dẹ̀ wà fún ṣé bí pé kò tí ìwúre kò sọ rè ni. kádẹ tọmọ fi gbogbo ẹ lẹfọn lọhùn. ojú lójú ń tẹ mi mi ò mọ bí mo ṣe máa ṣe o. ayé mi ti bàjẹ́. ayé ò mà ní bàjẹ́. <laughs> dókítà ti kìlọ̀ fún mi pé mi gbọ́dọ̀ ṣe oyún dókítà ti sọ pé mo ti lóyún mi ìdẹ gbọ́dọ̀ ṣe. Ah, oh my God. It's okay. It's okay. Mo rántí pé dókítà ẹ ti sọ pé o gbọ́dọ̀ ṣẹ́yún kó tó relocate. Mo dẹ̀ ti ṣèwádìí tèmi náà fúnra mi pé ò kì í ṣe onírìnkùnrin ìdí nìyẹn gan tèmi gan fi yàn ẹ́ gẹ́gẹ́ bíi ti tèmi ó dẹ̀ mọ̀ pé mo nífẹ̀ẹ́ àmọ́ ṣá màá gba oyún ní ẹ̀ àdúrà tèmi náà ni pé kó o bí ọmọ tèmi náà fún mi lọ́kùnrin àti lóbìnrin. ọmọlábí ṣé pé wàá ṣe fẹ́ mi. yes. mi lóyún ó wà ní mi. yes. Ah. I will Ọmọlábí, I'm grateful. Ṣégo. Ọmọlábí, I love you so much. I me too. Nǹkan tí màá kọ̀ sọ fún ẹ ni wípé mi ò fẹ́ rí ẹ lọ́dọ̀ bọ̀bọ̀ yẹn mọ́. Mi ì tẹ̀fẹ́ kó wá sọ́dọ̀ ẹ mọ́. Láíláí. Ha ha ha ó ti tó ó oh, thank you so much. that's okay. ẹlẹ́nu ló lẹ́nu. ìrìn àjò ìgbésí ayé ẹ̀dá bí atọ́pọ̀ ọ̀pọ̀ bẹ́ẹ̀ lórí. tó bá ń pẹ́ jù báyìí lọ mọ́mí ò ní tètè sí pẹ̀lú mi. Ah èèyàn ò gbọ́dọ̀ sọ wípé gànági lọmọ téèyàn bí ni. gómìnà mi lọ sí wọn kì í ṣe Ọlọ́run. gbàgbó ah! ẹwọ ẹ má ẹ má ṣe àyè mo mo dá wẹrẹ lọ mo bẹ́ẹ̀ mi tó bá ya o ya wẹrẹ tó bá lù. ẹ jẹ́ kí n sọ fún yín tẹ́ ẹ bá ṣe ìṣe pé wọ́n ti ti òde gbólóhùn ṣàlùkọ́ kẹ́ni máa gbé máa gbé. máa gbé. this is a big one for Except from the fact that you are a manipulator, who marry you rather rather. Now you are a cheat. What? Hey, eh, eh, hey, eh, dé? Ọ̀pọ̀ ọ̀dọ́ ọ̀mù pé kò yẹ kó máa fi ara wọn fọ́kọ. Àwa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìyàwó mi. Wọ́n nígbà yẹn gbà mí mo mú gbóyè kó go to the mítì ni màá gbé yín láyà báyìí. Bísí lọ́dún ní sẹ́kẹ̀ àì. Ìjọ mi ti dé wẹ́wẹ́. the tí ò ní jọ̀bọ̀ pa. Kó má bá wọn dáṣà mú kí ọ kí gé dànù àtọ́wọ̀n ọmọ ìyá jẹ́ èmi ẹ. àti nílé ìyá àti nídìílé bàbá gbogbo ẹni tí ń rẹ́rìn sí èèyàn kọ́ ní fẹ́ téèyàn o. ẹ bá sá lọ lé wọn. ẹlẹ́dàá mi lè fi máa wọ. wọ́n bá àwọn ọmọ mi ṣe pé. kò ní tara rárá ni. ọmọ kan wà at wọ́n ní màmá ẹ̀ ó jìṣẹ́ jìyà lórí o. ẹ ṣe máa ń dá sí nǹkan tí ò kàn mí náà. Most of my pé our stories are online most of it are fake. ṣé ó gan wọ́n ṣe ìyá yìí tó fi àjẹ́ nítorí àìsàn. ìṣàbí ìyá òsì ìyá tó lóyún òfúṣù mẹ́sàn-án kò yẹ ká tàyà yìí dànù láyé. má ìṣiṣẹ́ ìyá lọ ọ̀run ọmọ wa o. nígbà tí ìyá láwọn ọmọ tiẹ̀ ń lo òyìnbó ọmọ tèmi náà mọ ni mo ṣe síbàṣíbò. ìgbà mélòó la já fi gbé e. ẹ ìyá. gẹ́gẹ́ pé ogún ọmọ kan kò tọ́lọ̀ ń lù pálẹ̀ mọ́. ìyá ti gbàgbé ni kó oore ni kó ṣe tí kò fi pa lórí. ọmọ olóore lèmi náà nílé wa òwe la máa ń ṣe. a sọ̀rọ̀ ilé wa òun ni mọ̀lẹ́bí fi ju ọ̀rẹ́ lọ. Eh. We gonna be together. Ọkọ mi. Ma ṣé ohun tó o ṣe ń sọ fún mi náà ni pé a ṣe ń tẹ̀síwájú nípa ọ̀rọ̀ ìgbéyàwó ẹ̀. yes mọ́mí èmi tiẹ̀ ń wò ó pé ká tètè ṣe kíákíá kó tó di pé oyún yẹn máa yọ ṣé mọ́. if i may ask oyún èwo ló ń sọ nípa ẹ̀ gangan. oyún oyin kọ́sọ́lá náà ni nà. títí ẹ àbí talábàáṣe. mọ́mí ẹ mọ̀ pé ọmọ yìí ọmọ dáadáa ni o ẹ̀yin náà mọ̀ pé ọmọ tẹ́ ti mọ̀ lánàá kó tó dòní ni kò kí ń ṣe ìyẹn kàn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni. kí la wá ń wí nsìn à ń wíru òun wíru ó ti ṣẹlẹ̀ ó dẹ̀ ti ṣẹlẹ̀ náà nìyẹn iṣẹ́ mi wà lájú mi sílẹ̀ kó máa sàbá lóyún olóyún ni kó máa sàbá lẹ́yìn ẹlẹ́yìn àbí báwo kò ṣeé ṣe ó tọ́ ọmọ fẹ́ràn ìwọ náà dẹ̀ mọ̀ òun fúnra rẹ̀ gan mọ̀ lọ́run náà dẹ̀ mọ̀ ṣé rí tí n bá sọ̀rọ̀ jẹ́ kí n sọ tẹnu mi o ọmọ dáadáa ni ọmọ dáadáa ni ọmọ dáadáa ni yẹn ni wá ni pé kó gbóyún olóyún wọlé kèmí sọ pé kò gbà á ni ah, ah, ah, jíwọ ọmọdé nìwọ kì í bọ èmi ò dé àwọn àgbà kì wà lọ́jà kórè ọmọ tuntun wọ èmi ò wà ní ìlàjú mi sílẹ̀ kìtà lùbọ̀ kú ọ mi ì ní gbà mi ì lè gbárù ẹ̀ wọn ò ṣerú ẹ̀ lẹ́yìn yorùbá ń bò bá dojú ọwájú ní ìsìn yorùbá máa ń pòwe kan wá ní ilé tí ò tí ì dàrú ọmọ alẹ́ bẹ́ẹ̀ ni ò tí ì dàgbà irú ọmọ alẹ́ tó ń sọ nìyí àbí kò fojú hàn ni ṣé wọ́n lo lóyún ni gbogbo wa mọ̀ pé ọ̀kan lo lóyún èkejì ìtura rẹ̀ nígbà tí bàbá ti wá ná gbowó tó náwó tó nára tá a ti gbọ́kànlé pé ọmọ ti yàn ó ti yanjú kémi náà fẹ́yìntì mọ̀ pé ọmọ ọmọ mi ti dé ká máa jẹ ọmọ ẹnìkan wà yọjú láti from nowhere á lóun bàbá ọmọ ẹ ṣé ànígbé fún ni ọlọ́run ní jẹ́ èmi ò ní lájú tèmi sílẹ̀ ok ok ok ìfẹ́ tá a máa ṣe ni pé a lè ṣe wedding lẹ́yìn ìgbà tó bá ìyẹn kọ́ mọ́ mi. mama ọba rán mi níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba rèé kò ṣeé má jẹ odò ọba ò ṣe tẹsẹ̀ bọ̀ kí ni kí n ṣe báyìí olúwa ìwọ lọba tó ń kọ́ ẹ̀dá mọ̀ ṣe wàá kọ́ mi mọ̀ ṣe. dey hear your friend. <laughs> no but but mo na relax now mo na relax ah, Close this one, ṣe But this thing is not funny now. say you you need money. so what, what was funny in that. you ti o òkú àbàtà one ọmọ nna àbà ah, abeg leave that one jare. guy i i i need money mo ti bẹ̀ẹ́ kò sí nǹkan tí mi ti sọ fún ẹ èlò lówó tí mo ní kó yá mi ìgbọ́n mi ní kó fún mi náà ah bọ́bọ̀ òye pé mo fọ́ kọ́rẹ́ wa lóun nídìí owó mo fọ́ ń pọ́ búrókì sẹ́ẹ̀ anyways ó yẹ kí lè ya náà but mo sọ fún ẹ̀kọ́ tí mo ṣe náà business yẹn mo ti yẹ profit mo ti yẹ anything. oh business ló sọ fún mi àbí. of course. ṣe i don tell you say i wan go america bi mo fẹ́ lọ sí new york you know that my business partner mr platinum ó kọ pè mí ni pé iṣẹ́ wà mo dẹ̀ wò pé kò sí ṣíṣe kò sí àìṣe ọmọ all money na matter o pé mo ti kọ ticket mi already tí n bá dé i go see you relax na ọmọ rẹ́rìn. ok wo wait wait Nah, so o ṣe máa travel ni ṣé ìmú mi ṣeré ni èló ni mo ní kó yá mi nà ọ́. mi ìmú ẹ ṣeré guy ọmọ ah, i no i no. o fi mi tẹ fóònù. no no no no no no no. ọ̀rẹ́ mi mò ń bọ̀. Oh, ah. máa gbọ́ owó labí kí ló sọ ó ní òun fẹ́ travel next week Los lọ sí America. Ah, ah. fẹ́ travel Los America. mo ń bọ̀. guys wait o abeg. hello babe. ṣé o wà. mo wà o ilé náà ni mo wà o. Eh, ibo ló ń lọ tó ní o fẹ́ travel Los America. ẹ eh, mo sọ fún ẹ náà ẹ eh, o oh, ok mr platinum partner mi tí mo sọ fún ẹ ó dẹ̀ sọ pé iṣẹ́ kan wà lamẹ́ríkà mo tẹ̀ ti kọ tíkẹ́ẹ̀tì mi gan to new york so. ẹ eh. ṣé bó ń bọ̀ lọ́dọ̀ mi. ẹ máa wálé tó bá ti dalẹ́. ok ibo ló wà. nemi àti cynthia kàn wá bíbá yín ni à ń sọ̀rọ̀ tó wá important. tó bá ti ṣetán pẹ̀lú cynthia máa bọ̀ lọ́dọ̀ mi. ọ̀rẹ́ màá ẹ. Eh, see you later babe love you. Yeah, bye. ó dàbọ̀ sorry guys now you call me. níbo ni wọlé lòun lọ tó ló wà urgent. Ah. àti àkùrẹ́. báwo ni báwo ni èmi ni <laughs> ibi tí mo rán ẹ lọ́nkọ́. ẹ ó ní pé kẹ́ ẹ pín àwọn ó dẹ̀ ṣàlàyé àwọn kọ̀ọ̀kan fún un táwọn Cynthia bá ti lọ máa padà wá. ok wọlé àmàlà tó máa ń ṣe ẹ kó bá mi ṣe máa jẹ o. <laughs> ṣé owó labí sọ fún ẹ tẹ́lẹ̀ pé òun fẹ́ travel báwo ló ṣe wà ọjẹ́ ní ti báyìí pé òun fẹ́ lọ sí amẹ́ríkà. kò tí ì yé mi o bó ti bá dọ́dọ̀ ẹ̀ á ṣàlàyé fún mi. kí ni kò sọ̀rọ̀ lọ. ọ̀rẹ́ mi ṣé o mọ̀ pé wọ́n ní ẹ̀dìyẹ òun kó ká dẹ̀yìn ẹnu bí bàbá mi ṣe ṣe sí gbogbo àwọn fámìlì wọn pátápátá tàpé kò sí nǹkan tó ní kálukú fẹ́ tí wọn kì í fún wọn bàbá mi ló ń finance everybody ó wá dìgbà tí bàbá mi kú ń sìn wọn wá náà wọn fẹ́ jẹ gbogbo ogun bàbá mi ó dẹ̀ mọ̀ pé mi nìkan ni mo wà lọ́wọ́ wọn èmi nìkan náà bíi ọ̀rẹ́ mi bó ṣe máa bá mi fight case ni o tí máa fi rí gbogbo ogun bàbá mi gbà lọ́wọ́ àwọn family burúkú. you don't have to worry. farabalẹ̀. I'll do everything within my powers. ọ̀rẹ́ mi jọ. But if any word me, take it. okay I trust I'll, I'll do everything within my powers. thank you darling. o ah. ṣe. báwọn èèyàn burú o. ó burú gan. àwọn èèyàn ṣe ní kàbá. mi mọ nǹkan tí mo ṣe o. Eh? ṣé bóyá kọ́ńtà mi pọ̀ mọ́ mọ́tò ni. we gon be together. together forever. I be in. We gon' be together. We gon' be together forever. happy ever. Sing it. We gon' be together. We gon' be together forever. be together. We gon' be together forever. ṣẹlẹ̀ gọ́gọ́. ló láyé o. congratulations mr wolabi ìyàwó yín ti bímọ ó dẹ̀ bí ọkùnrin láǹtí. owó labi ẹjọ ṣé mo lè rí wọn. no ẹ ti lè rí wọn sí wọn clean wọn up lọ́wọ́ tó bá ti ṣe tán ẹ máa ráyè láti rí wọn ṣọgbọn. ẹ ṣe thank you very much. <sighs> owó labi bàbá bọ̀ bọ̀ ẹ. <laughs> ah thanks for the ride ẹ ṣe gan ah kò tọpẹ́ rárá no thanks at all. Hey, congratulations. Mo gbọ́ pé ìyàwó ẹ bímọ. Yeah, ó bímọ. Congratulations. Ó ṣe. Ọlọ́run àwọ̀ ọlọ́run á dá sí. Àmín. Ṣé jẹ́ ká wà náà jẹ́ ká wá kí ìyàwó ẹ̀ náà kalẹ̀ torí newborn baby. Uh, actually, this weekend I'll be very busy doing running around for the baby, the mother, and then èmi gan fúnra mi mò ń lọ sí America. I have a business trip to to make. Mm. so maybe tí n bá dé America we will find a way to meet. ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ bímọ tẹ́ ń travel ah, ah. Ah. ẹ máa ń fìyàwó yín àtọmọ yín sílẹ̀ lé. ọ̀rọ̀ wo ló ń sọ̀rọ̀ ń pa yìí <laughs> owó ni owó ni. ọ̀rọ̀ tó tọ́ di ṣá. ọ̀rọ̀ tó tọ́ di. tó bá ní ká má wà. abina mm. kò sí wàhálà. a ríra later. kò sí problem. ọ̀rọ̀ ọlọ́run àbá wa wò. o ṣe. Yes, one second. Good day, madam. Good day. How can I help you? We are law enforcement agents. Okay. Yeah, àwa láti wá search lẹ́yìn. Search. Yes. Search warrant. Yes. For what? Oh my ń kẹ́nu Good day. Yeah, good day. We are here to search your house. Really? Yes. Where? no problem. All right, sir. Ah. lẹ̀ kí ni. kí babe, ẹ kí ni babe kí ni kí ló ṣẹlẹ̀. kò yé mi o. iyọ̀ no no it can be. mo gbé. Mr. Hmm? Hmm? Obaju, mm. you are under arrest. Eh? Uh, really? Yeah. Yeah. yeah ẹ gbà mí ẹ gbà mí yé. mo gbé ẹ má sọ kankan whatever you say will be used against you in the court of law. hey hey hey mo kú mo gbẹ́ babe kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ọlọ́pàá. so sáré gbà mọ́ yé ẹ gbà mí o. Mr. Obaju. Yes àwa agbófinró ènìyàn bíi tiẹ̀ ni wá adẹ̀pọ̀ láàánú tí o bá lè júwe àwọn ènìyàn tí ẹjọ́ ń ṣiṣẹ́ yìí wa ká lọ arrest wọn ó ṣeé ká fi ẹ́ sílẹ̀. Don't put words in my mouth. I am a respectable Nigerian and architect. I know my right. I know my right. I want to speak to my lawyer. Sure. Okay, but being adamant won't help you. Are you kidding me? at all. I know my fiance is not a drug peddler. In tí kòkò yé how did the drugs, how did that cocaine get into his traveling bag? I still don't understand. Wait. Sheko kò ń ṣe pé òun àtìyàn kan jọ ní argument bóyá òun àtìyàn kan jọ ń fa ọ̀rọ̀ tó wá lọ fi irú nǹkan báyẹn ṣe àkóbá fún un? Ah. mo ní láti débì kan. ok kọ́kọ́rọ́ mi dá. ṣé kí n má tẹ̀lé ẹ eh, no no no no má tẹ̀lé. wọlé oníṣẹ́ ẹ̀ ti jẹ́ o but I promise you one thing you will not go unpunished. Oyin, I don't understand. Ṣé wàá jẹ́ kó yé mi ṣe? I don't understand what you're talking about. You don't understand èmi á fi yí e. you raped me as if that wasn't enough o tún wá lọ plant sínú ẹrù ọkọ mi àbí. bọ́ mi ò mọlé ọkọ ẹ̀ ṣé wàá possible for me? kí plant cocaine sínú ẹrù ẹni. that story for the gods. You can go to the end of the earth and tell the birds. But one thing I know is you will not go unpunished. But, oh mo fi ọlọ́run búra mi ò mọ̀ kankan nípa nǹkan tó ń sọ. Hmm. èmi náà rí bẹ́ẹ̀ let the end justify its actions. resist the devil and he shall flee. lé wọn dànù ní mọ́sọ́ọ̀ lé wọn dànù. owó làbí òkú òkè farapamọ́ fẹ́ni I'm your fiance. You should be able to confide in me. Owo, báwo ni kò ṣe dé nílé? even if no one believes in me, at least you should. I don't know anything about this. Mi o mo nǹkan kan nípa ẹ̀. Hmm. Mi ò mọ nǹkan kan nípa I don't know anything about drugs. You have to do something for me. Please. You have to do something. Olabi, please stand up. Olabi, please stand up. Ó sọ sí ni lẹ́nu, ó tún Iṣó dẹ̀kẹ̀rẹ́ kò ṣe pọ́nlá iyọ̀ náà dẹ̀kẹ̀rẹ́ kò ṣe tú jáde. Ah, Akànbí. Yes. Gbogbo nǹkan tí bá lè ṣe within my powers to get you out of here, I will do it. Please do. I will. Please. I promise. Owolabi, I promise. I love you. I love you too much. I will do everything within my powers to get you out. Please, do. Àyìnkẹ́ ọkọ Ma. O ní láti ràn owó làbí lọ́wọ́ o. Tó bá jẹ́ pé òótọ́ ló gbẹ̀rí ẹ̀jẹ̀. Ó ti dandan kó ràn lọ́wọ́. Nítorí wípé ó ti gbà ẹ́ nígbà òjò ó dẹ̀ di dandan kí wọ́n náà gbà nígbà ẹ̀rùn. Mọ́mi. Mm owó labí ní pé ò mọ̀ kankan pẹ̀ bó dẹ̀ ṣe sọ ni mo ṣe gbà kò lè purọ́ fún mi. Mm-hmm. ó dà tó bá yé bẹ́ẹ̀ o gbọ́dọ̀ gbà gbogbo ọ̀nà kọ́nà tó bá mọ̀ láti fi ràn lọ́wọ́ ṣé àwọn èèyàn ẹ̀ ti gbọ́. wọ́n ti gbọ́ wọ́n mọ̀ ń pẹ́. wọ́n ti gbọ́. bẹ́ẹ̀ ni mà èmi àti lọ́ọ̀yà tiẹ̀ àwọn méjèèjì la jìjọ ń ṣiṣẹ́ papọ̀ a máa make sure pé gbogbo ẹ̀ níyànjú. ó ṣe ọkọ mi ní agbára ọlọ́run ọlọ́run á gbé yín jà àmín ìpín àìṣẹ adáwó labí láre àmín agbára ọlọ́run àmín ẹ dẹ̀ ṣàṣeyanjú àmín ẹ ní jèrè tìjú àmín àṣegbà ìkẹ́ máa ṣe lé lórí ọmọ mi ń kọ́. ó wà mami ó wà ó ń sùn lọ́wọ́. ẹ̀mí ń jáde báyìí o. ok ma. Mm -mm ẹ ṣe gan. ó yá mi. ẹ tẹ̀ dúró jẹun. rárá. ọkọ mi ọmọ nífẹ̀ẹ́ ò dáyé ọmọ nífẹ̀ẹ́ ò yẹ ọmọ adáde owó rẹ mọ àkànjí ọmọ àfòtún tẹ́ni àfòsì tún ṣòkòtò fi ṣobìnrin lóore ìjọ ọkọ mi wo mi kó o wáá fi ro gbogbo wàhálà tí mò ń ṣe lórí láti kékeré láti gbà tí bàbá ẹ̀ tìjọ́ náà mi kù pé kò sẹ́nì kankan àfọlọ́run àdágbé àdáfà ni mo fi tọ́ débi tó dé yìí kó wá ṣàánú ìjọ ọkọ mi torí ọlọ́run ṣàlàyé fún mi gbọ̀ngàn bó ṣe jẹ́ torí òlókè méjì lẹ́yìn ọrùn èmi náà mo dẹ̀jẹ̀ sí lójú tó lè sọ tọ̀rọ̀ fún ṣàánú mi sọ fún mi báwo ló ṣe ṣẹlẹ̀ gbọ̀ngàn gbọ̀ngàn mo fẹ́ mọ̀. mọ́mí tí n bá sọ fún yín pé mo mọ bó ṣe ṣẹlẹ̀ irọ́ ni mo pa mo ṣáà mọ̀ pé wọ́n bá nínú ẹrù mi. wọ́n bá tòótọ́ bẹ́ẹ̀ni. Ah, ẹ ní sùúrù mo kò tí ì kàn ẹ́ báyìí o ìṣòro mo jẹ́rìí ẹ̀ mo mọ̀ pé ọmọ gidi ni ẹ́ o ò jẹ́ fi kan pè kan fún mi rí o ò ṣiṣẹ́ burúkú rí ṣùgbọ́n sori gbà mí ẹgbẹ́kẹ́gbẹ́ ó máa mú yàn ṣe tí ó dà sọ fún mi ẹ àwọn òlẹ́jọ́ ṣe àwọn olórun ẹ̀ wọ́n sọ fún mi ọkọ mi kí mọ́ mo ṣe máa rìn ni o torí àkóbá lélẹ́yìí ó ah, sọ fún mi ẹ ṣáà mọ wọn tẹ bí ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé iṣẹ́ ọwọ́ mi ni wọ́n ń bí. bọ̀dá mi iye kan alábàáhùn kò ju mẹ́ta lọ ẹ lè jẹ́wọ́ fún wa ẹ sòótọ́ fún wa ẹ jọ̀ọ́. ọ̀rọ̀ yìí ò rí bá ṣe ròyìn o. mi ò mọ bó ṣe jẹ́ o. ẹ wá wo mi orí gbẹ́mìdé o ẹ wò ó rí orí gbẹ́mìdé o àá n ò mà mọ̀ pé mo lè dé àyè wo bí orí gbé mi dé. owó la bí wèrè lóhùn owó blo wà kí ni ìṣòro ẹ kankan náà kí ló máa rí rònà wà kó máa wò straight nígbà bíbí ẹni tó gbọ́jà ẹ ṣé òun gbé ń bíbà yìí ni. ó lè ti wà lórí nǹkan. ẹ kí ni problem ẹ. kí ni ìdùnnú ẹ méjèèjì yìí mi rò pé ẹ̀yin ń rorí ah, ah. bẹ́ẹ̀ mi ṣe jókòó yìí mo ń roti màámi mo ń roti ìyàwó mi àtọmọ mi àtàbúrò mi. Ah, ọkọ ìyàwó ah, àwọn oníyàwó àlọmọlẹ ọgá kò kan ayé ìyá ìmọ̀dí ni mò ń jẹ ah. kò yẹ kí n wà ń bì. wèrè lòun jí ìyá ìmọ̀dí orí yẹyẹ ní mọ̀gùn o tàìsẹ̀ ló pa o. wo sùwọ́n bí ṣe mọ̀ tún mọ̀ ẹ́. kí ló sọ. So? ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní ìbàyìí kò ṣe gun ọlẹ́gbẹ̀ṣẹ̀ tó ṣẹlẹ̀ ojú ló gun ọdẹ ìbàyìí o ẹlòmíì ẹ̀ṣẹ̀ àmọ̀dé ló gun wá ìbàyìí o. ẹ ti ẹ wo bí má ti ẹ lu ọ̀pọ̀lọpọ̀ èèyàn àwa tó ń wò yìí náà bí o ṣe ń wò mí wàhálà ìsájà ni mo jí mo jí fóònù wọn dẹ̀ gbé mi débi mo ti pẹ́ bí gan o ọlọ́run mo ti pẹ́ bí kí n tó di pẹ̀sìdò o kò sọ ọ́ lórí ẹ̀ lẹ́yìn kò bọ́ sí gbòòrò kó wá lọ ṣiṣẹ́. àlàyé o kò yóò nírò rẹ o. ọ̀gbẹ́ni gbé bọ́ọ̀dì kí ló wọ́ọ̀rì yẹn. omi rí fún yín. Ah gbogbo wa ní same same àwa náà ṣe kọ́kọ́ àmọ́ pa o ọkàn ọ̀run wa mọ́ bí ni o àdẹ̀gbàfọ́ lọ́hùn. ẹ wèrè oṣù dídé ìjà kọ́kọ́ ṣùtì dídé lọ́rọ̀ kọ́ dídé àbò aláyé dídé kọ́kọ́ ṣùtì ọdún. Owólabí Bọ́lá hmm. so how have you been faring now. Dio mi ò ní parọ́ fún ẹ o bákan náà ni o ìyá yìí pọ̀ gan o. I understand. Tẹ́mi kí ló wá ṣe ń bí. Um, Olabi <clears throat> calm down okay ó nídìí tó ṣe rí Tẹ́mi ń bí ilẹ̀ ni ṣàdédé ni mo jókòó sílé tó wá bá mi ó dẹ̀ ṣàlàyé ọ̀wọ́n ọ̀rọ̀ kankan fún mi ah, wọ́n á wò pé àwọn Yorùbá ní ẹnu oníkan láti ń gbọ́pọ̀n it is best for her to say this herself mo ṣe mú wa báyìí tèmi. Owólabí hmm. ọ̀rẹ́ mi ti ṣaláìsí kódẹ̀ tó kú ó kọ lẹ́tà lẹ̀ um, the letter is directed to you. so my fẹ́ jẹ́ kó go through it Ah, sọ it can be over help. My friend Temi, I'm so sorry to tell you this. Please forgive me for fighting on your behalf. I never wanted to, but you're too nice to a fault. Although, we all have our shortcomings. I planted the cocaine in Olabi's luggage and called the NDLA and told them his residential address, that I am a whistle blower. Oh, o oh, to me that's a matter no more. See, mama Benny, I am very very sorry on behalf of my friend. Ọlọ́run ní jẹ́ kó jẹ àìmọ̀dí. Please, just forgive us. Joe. Yo. Yeah, yeah, yeah. Ìwọ náà ni màá fún ní lẹ́tà ìpadà. Kó o bá mi fún ìyàwó mi. Tó bá rí, a mọ̀ kí la lè ṣe. Yeah, exactly. The reason tí mo ṣe ní ká wá rí ẹ. You know, bọ̀ mo fẹ́ ká kókó wá sọ́dọ̀ ẹ̀. Kí wọ́n lè mọ̀ kó lè fọkàn ẹ balẹ̀. Your wife being a lawyer, tó bá rí, ó máa mọ̀ pé a ní good case now. This is a solid evidence. I'm a revisit case here. Ó ṣe tèmi. Ọlọ́run ló lọ́pẹ́. Kò yẹ kó tún máa dúpẹ́ lọ́wọ́ mi because tá a bá jàbí kákókọ̀ mi ò kọ́ lè wẹ́ pé kó kú sórí nǹkan tí ò tí ò mọ̀ pa ẹ̀ kó má jẹ̀yà ìmọ̀dí. No, mi ò lè lajú mi sílẹ̀. Ẹ bọ̀ síbẹ̀ náà máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tèmi. Yes, because naturally tó bá ní kó wo Eh, nǹkan tó wà láàrin méjèèjì ni ọ̀pọ̀lọpọ̀ àbọ̀ wo ni pé eh, kí ló ń ṣe àkútúkú ẹ̀ lọ́rùn náà kó kú sọ̀rùn kí ló ń ṣẹlẹ̀ but you don't think like that so a ṣe máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ náà a máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ok owó làbí ní ká máa fọkàn gbàdúrà God will help us. dààmú. àmín. àkóbá àdàbà ò ní jẹ́ tiẹ̀. àmín. ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ kò ní jẹ́ tiẹ̀. àmín. ọ̀rọ̀ tó o mọ́wọ́ tó o mẹsẹ̀ ayé ò ní dẹrù ẹ̀lẹ́ lórí mọ́ lágbára ọlọ́run mi ní rí dààmú wọn lórí ẹ̀ lágbára ẹlẹ́dàá mi. àmín. pẹ̀lẹ́ ọkọ mi. báwo la rẹ̀ báyìí ó ti bẹ́tà. mo feel better. ò ní dààmú lágbára. ẹ ṣe nínú. ebi ń pa mi. ah mo dúpẹ́ ọlọ́run bó tiẹ̀ lè bí ń pa yẹn lásán inú mi dùn wàá ní sùúrù díẹ̀ ọkọ mi ṣùgbọ́n torí ìgbà tí kò séèyàn kankan ní láti jẹ kò jẹ́ kó oúnjẹ kankan wà nílé ṣùgbọ́n ikọ̀ ti lọ sọ́jà oúnjẹ náà ló lọ rà tó bá dé ń sìn àsáré ṣù oúnjẹ. ok ìgbà wo lẹ ń lọ lé. èmi lọlé ìkókó mo gbé sílé tí mò lọ tọ́jú tójú kọjá ẹ̀ náà lẹ́nu kankan sílé tí mò lọ wojú ẹ̀ ìwọ náà ni. oyinkosola máa tọ́jú mi. Ah, ó tọ́ ni. Oyin Kọ́nsọ́lá máa tọ́jú ẹ ṣùgbọ́n ayé Oyin Kọ́nsọ́lá ọ̀tọ̀ ayé tèmi ọ̀tọ̀ àti pé pàápàá mélòó mo fẹ́ dá ọmọ ọlọ́mọ ọmọ ọlọ́mọ gan tó tún jẹ́ pé ó tún tọmọ lọ́wọ́ mélòó ló fẹ́ ṣe ẹ̀ kí lèmi ń lọ gbé ńlé jẹ́ kémi náà dúró kájọ máa tọ́jú ẹ̀ kájọ máa wojú ẹ̀ ní ìlókè méjì lẹ́yìn ọ̀run ọkọ mi torí ọlọ́ ẹ̀ irú ebi ń pa ẹni ìsìn kò tí tọ́ jáde ṣé mi kémi lọ o mú un jẹ́ sáré lọ ṣe tíì pa o mú kí mò ń ṣọ́ jẹ́ ń dúró ọkọ mi kò sí tí mò ń ṣọ́ jẹ́ lọ ṣe tíì wà fún ẹ kí mo tún ṣọ́ ẹjọ́ torí ọlọ́run ah wo jẹ́ ń lọ ṣe tí o. ẹlẹ́nu ló lẹ́nu we gon be together we gon be together forever happy ever. ẹlẹ́nu ló lẹ́nu wò láyé bí o leave them make them talk. wọn náà bó ṣe sanwó ilé ẹ̀kọ́ gíga rẹ̀ kó náà padà sílé ẹ̀kọ́. kí ló dé. àwa láti dé olúmídé ni. Ah, ah. meet Boluwatifemi. I've heard a lot of good things about you. tágbà fi ń jẹ kọ́ ló fi because of me you sleeping with a yahoo boy tell me of what advantage that is. tó o ṣe èrè ṣá wo jẹ́ kí n sọ kankan fún ẹ tó o bá fẹ́ kí àwọn òbí ẹ kó fojú sunkún ẹ tó o fẹ́ kó pín ẹ sí nílé ayé ẹ má pe aago mi mọ́. ẹni ìwọ ti fún ní bẹ́sì kìnìún fún mi. shut up. Ah! you will see wọ́n ní kó tí wọ́n ṣe fún mi. jẹwéjẹwé kòkòrò tí ó ti jóbi kòkòrò tí jẹwé arẹwé ní gbé kòkòrò tí ń jóbi àárọ̀ ní lọ́wọ́ kòkòrò tí ń jẹ̀bi jàre ẹ̀rú ìwọ̀nba lẹ́wọ́ kó dára rán. àtẹ̀yìn time will have number to take a man ever to be a new socket there to my van anyhow. Are you talking to me that way? Ara agbonyo, ń wo lo ti wá? ìgbè kẹ̀kẹ́ mo ṣe kù ìyá rẹ̀. ìrírẹ́ nìkan ló bí ọ. ìyá rẹ̀ àti bàbá mi ti kú. kò ṣẹlẹ̀ ọlọ́lá benson gbogbo spain madrid number one ọba eu. a máa fọkànkùn ní ìlú bá kò bìnrin. ẹjọ́ tí mo sọ̀rọ̀ fún mi anyhow títí gbàgbégbé adult ni mi. èyí tó ti rí olórí ibú ọmọ òfò ọmọ àwọn ọmọ òfò. ọ̀daràn ohun ìlú wo táwọn ọmọ ìwé báyìí. ká ṣe ìgbàlọ́wọ́. ó ṣì mú owó dání tí mo ṣì lè ná náà. ìwé ìpinnu tó jù sí mi àárọ̀ èmi ò rówó mo mú owó yìí. agbáríkì tó tó kí ó tó. bí mo ti ń lọ mọ́sálásí mò ń lọ orí òkè. tábí tí mo ti mọ payá yìí. èyí méjèèjì rẹ̀ ń jà sí ẹ̀kọ́. àrùn tí ń ṣe pé dìrì sọ̀nù ní ti ń sábẹ́yàdé gbogbo ọlọ́yàádùn lè ní í sí. kí ló wá dé tèmi ọ̀la tọmọ mi ọ̀la tọmọ ọmọ òtún là. ojú gbọ́dọ̀ gbọmọ lọ́wọ́ èkó. ojú gbọ́dọ̀ gbọmọ lọ́wọ́ èkó. ẹ wá gbà mí sílẹ̀ ń ẹ̀yin egbò ní hip hop ní ẹnu ṣe ẹnu ṣe ẹnu ṣe o ah! o tún tẹ̀lé ẹ̀ gan o ní big problem ah, ọ̀nà pé tẹ̀sí ìṣẹ̀lẹ̀ yìí gan èmi gan fáwọn tí a fẹ́ sùn ní báyìí. n mo ní ti rí iṣẹ́. ìjọba ti rí iṣẹ́ ni. alábàárù mo fèrè ṣe wọ. ni mo máa ń gbẹ́rù. ṣé o ti gbẹ́rù ara ẹ ná. n mọ̀ ń gbé àfẹ́fà. bẹ́ẹ̀ ni àwọn ọmọ ọmọ yín àtàwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n lọ lè ṣùṣúlẹ̀. oṣúlẹ̀ ṣùgbọ́n mi. oṣúlẹ̀ tí wọ́n wá lọ sí ohun tiẹ̀ lórílẹ̀. ìtì ojú pálábá rí níjọ́ tí ọwọ́ pálábá bá ṣe gbì ojú yóò rí